I don't know what your problem is. Me, my problem ẹ gbọ́dọ̀. Mi ò ní problem, oh, ẹ̀yin gbọ́dọ̀ lẹ́ni problem. you, Mi ò mọ problem. you, gbọ́dọ̀ lẹ́ni you, Ọ̀bùn ni you, ọ̀bùn ọ̀bùn you, Ìṣẹ́lẹ̀dẹ̀ tún bẹ́ẹ̀ dẹ́ta, ó bẹ́ẹ̀ dẹ́ta. Ọ̀bùn ni yín, ọ̀bùn ni yín, ọ̀bùn àgbàyà, olóòórùn, ọ̀bùn ni yín, Máyọ̀dẹ́nu lẹ̀bi sàbọ̀n, ọ̀bùn ni yín, àtàbàtúrò you, ni yín, ọ̀bùn olóòórùn àgbàyà ọ̀bùn èèyàn tún máa ṣe nǹkan lójú yín ọmọ ìkéré ọmọ inú yá máa ṣe nǹkan tí ẹ̀kẹ́ kọ́gbọ́n bẹ́ẹ̀ kọ́ máa dẹnúlẹ̀ ní ẹ̀ní mọ̀ọ́kọ́ tẹ́ ẹ̀kẹ́ ṣe ọ̀bùn ní yín olóòórùn àgbàyà ọkùnrin olóòórùn ní yín olóòórùn olóò ìgbàtà wá tẹ́gun tẹ́ tẹ́ tẹ́ wọ́n bẹni tó fẹ́ gbàgbé ńkọ́ ìgbàtà tẹ́ wọ́n bẹni tó fẹ́ gbàgbà bára ńkọ́ ìgbàtà tẹ́ wọ́n kọ́ ọ̀bùn olóòórùn olóòórùn tẹ́lẹ̀ nígbọ́n ni ẹlẹ́fẹ̀ẹ́ kọ́gbọ́n <laughs> abẹ́ mo rí mú èdè sọnù. ó máa sọnù. ó lórí lẹ́nu ẹ. ètè yín máa sọnù. nígbà tí mo sọ nǹkan tó right fún ẹ kò ṣe tó ò ṣe tó tún wá ń pè mí ní ọ̀bùn ẹjọ́ torí ọlọ́run gbogbo ẹ̀yin ará lé à ń bọ̀ láti ta àwọn àánú mọ́tò mo dẹ̀ ń kọ́sùn àbúrò mi pé tó ń bá jẹ nǹkan tó bá ti ra nǹkan mọ́tò àti rírì ibùsọ̀ kan sí méjì ó ti ra nǹkan bíi mẹ́wàá mi ní kó má ra nǹkan tó fẹ́ rà bínú ewé west green wà nù mọ́tò ò ní drop ẹ̀ síbẹ̀ ó mú kínní ó jù síta ó mú kínní ó jù síta ó mú kẹta ó jù síta ó ra bisikíìtì ó jù síta bó de kọ́sọ̀ náà má ju àwọn ìdọ̀tí síta má ju síta ju sínú westgrid tó wà ní mọ́tò o tún wá pè mí lọ́bùn. ọ̀bùn níyẹn ọlọ́run ní mélòó ni space tó wà ní mọ́tò ṣé ní mọ́tò jẹ́ flat ni àbójá ní compound àbójọ́ gbà jàrà tí màmá jùdọ̀ títí ní mọ́tò ọlọ́run ní yàtọ̀ pàtó ọlọ́run ní. ìta tó wá ju sojú títì yẹn ṣé wọ́n mọ̀ pé àwọn àwọn drink tó mú wọn yẹn tó ń jù ló ń block gọ́tà gbọ́ngàn tó fọ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù nìyẹn. omíyalé àgbàrá òkè drink ẹ̀kọ́ tẹ̀mí mu tí mo jù sí títì àti lẹ́lọ̀ tí mo jù sí títì ló máa fọ ẹ̀ mọ̀ pátágùn ọlọ́run máa gbé atẹ́gùn ọlọ́run máa gbé bẹ́ẹ̀ ni. ara mistake tó ń ṣe nìyẹn now wait wait let me tell you this nígbà tí ìwọ bá ju tiẹ̀ síbẹ̀ ìwọ táyé ju tiẹ̀ olórí ju tiẹ̀ síbẹ̀ ẹ̀yìn akílápá ju tiẹ̀ síbẹ̀ ẹ̀yìn afẹ́lẹ́lọ́run ju tiẹ̀ síbẹ̀ tóyìn ju tiẹ̀ bẹ́ẹ̀ délé ju tiẹ̀ síbẹ̀ ìwọ gbogbo nǹkan ló máa padà wá block gọ́tà tí omi ò ní níbi gbàgbé nínú gọ́tà. ẹ bẹ́ẹ̀ gómìnà tó ṣiṣẹ́ ni gómìnà tó ṣiṣẹ́ ni torí yóò mọ rírì jẹ́ pé ilẹ̀ máa fẹ̀ ẹ jẹ́ kí sọ̀rọ̀ ẹ jẹ́ kí sọ̀rọ̀ ẹ fún mi lọ́rọ̀ sọ ah, ah. gọ́ọ̀mẹ̀ntì òṣìṣẹ́ àbí. wọ́n ṣiṣẹ́ ni tó ń tí wọ́n bá ṣiṣẹ́ ni wọ́n á mẹ́sàn pé Eh, gọ́tà tí wọ́n fẹ́ gbẹ́ yẹn bá pẹ́ báyìí lọ ṣẹṣẹ tẹ́lẹ̀ wọ́n á jẹ́ kó fẹ̀ sí ẹjọ́ ṣé ní yàrá tèmi ni kí dọ̀tí wọn gbé ni ṣé inú mọ́tò mi ni kí ni. ṣé ojú àgbàrá náà wá ṣe fún dọ̀tí that's the mistake you are making. ṣé ojú àgbàrá náà ṣe fún dọ̀tí. ajá kan gba yóò ní. now ìwọ ń sọ wípé ṣé ike kan tí wọn bá jù sínú kíní kan ṣé yẹn ló máa block gọ́tà nígbà tó ju tiẹ̀ síbẹ̀ títọ́ náà ju tiẹ̀ síbẹ̀ ọjọ́ òní tó ní ní ní ní gọ́tà òní block. ẹ wọ ẹ̀gbọ́n mi ẹ má ní mi lára o. o tún fẹ́ sọ̀rọ̀ tán o ní kí ẹ má ní mi lára o. so chairman local government ló mọ̀ máa ṣe yẹn ẹ mi ò mọ ṣẹ́ tọ́gbà ẹ má ní mi lára o. gómìnà ló máa bọ́ọ̀lẹ̀ ló máa ṣe yẹn fún wa ah, ah, gómìnà ló máa ṣọ́ ẹ kiri wípé o gbọ́dọ̀ ju kọ́ ìwà ìtẹ́ ìkílé ń tẹ́ máa fi gbọ́dọ̀ nù. bọ̀dẹ̀ gbọ́ mi kí ló dé tẹ́ pẹ́ ẹkọ̀ fẹ́ dàgbà ẹkọ̀ fẹ́ jẹ́ ọ̀dàgbà jẹ́ra òfu ẹ aníkẹ́ máa lo kíní ilẹ̀ kọ̀ọ̀kan ẹ ń gbọ́ràn ẹ gbọ́ mi wọ́n kọ́ yín wá láti ta o ọlọ́dún tó bọ́dẹ̀ máa kọ́ yín wá ọlọ́ọ̀bá mi tí wọ́n máa dẹ́ẹ̀sì gbogbo yín ẹnu yín dànù ni alágbà máa jẹ́ ni kí ni problem yín gan-an ẹ ka common sense ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ àwọn tó ní common sense ò kọ́mọ̀ wọn parọ́ kí ló dé ok ẹ bá mi wò mo ra nǹkan títì títì ni mo ti rà ṣé kí n gbé nǹkan tí mo nǹkan tí mo rà tí mo jẹ́ títì kí n lọ nulẹ̀ ni kí ni títì kí ló ṣàyẹ jẹ títì ta ṣe ní present. ṣé kò sí waste bin nínú mọ́tò mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ṣé kò sí waste bin nínú mọ́tò tó jẹ́ pé orí títì yẹn ló máa ju nǹkan sí ṣé ìwà travel ǹjọ́ kan ìwọ náà tiẹ̀ máa lò lóyìnbó wà ní bó ṣe ń ṣe bẹ́ẹ̀ gbogbo yín pátá ẹ̀ náà lè máa mú owó nàìjíríà gbogbo ẹ̀ lẹ́ máa máa skul tó bá máa ká ní ẹni àw tó bá jẹ́ dọ́là ni ẹ máa máa pín yẹn lé. ẹ̀gbọ́n mi ẹ ah! sọ̀rọ̀ ẹ kàn hàn ni èmi hàn ẹ ẹ sọ̀rọ̀ ẹ kàn hàn ni ẹ hàn ẹ hàn ẹ hàn bí fèrè tó yẹ pé ìfun àtẹ̀dọ̀ ẹ ti já papọ̀ ẹ mọ̀ ká jẹ́ kí n ṣàlàyé nǹkan fún yín tó bá sọ pé pèèyàn ní gọ́vnà wọ́n pèèyàn ní chairman chairman ní local government wọ́n pèèyàn ní councillor lu ibì kan ṣé oyè ìdílé dádì mi ni ṣé oyè ìdílé bàbá fọ́gá ni ṣé flat mi ni wọ́n ti jẹ gọ́vnà ni wọ́n jẹ́ sórí express ni o wọ́n jẹ́ sórí títì àdúgbò àyíká àti agbègbè kí wọ́n máa àwọn lọ́wọ́ mọ bí wọ́n ti fẹ́ ṣe é tí wọ́n máa gba àwọn tó ń gba àwọn tó ń ṣe kíni kan mi ò lè ra nǹkan ní títí ká expect kí n gbé wọnú ilé tí má dẹ̀ ṣe nǹkan tó jọmọ́ mi. ọ̀bùn náà ń pè bẹ́ẹ̀ gbẹ́nu sọ ọ̀bùn ní ẹ ọ̀bùn ní ẹ ọ̀bùn ní ìṣèlú ló bẹ́ẹ̀ dé ọjọ́ tí mo wọnú yàrá gbogbo tí mo rí bẹ́ẹ̀ mi lè sọ fáyé gbọ́ gbogbo tí mo rí nígbà mi ò lè sọ fáyé gbọ́ gbogbo àwọ̀tẹ́lẹ̀ oṣù mẹ́ta oṣù méjì gbogbo ẹ̀ lọ́rọ́ jọ sínú bọ́kẹ́ẹ̀tì tó fọ̀ wọ́n máa mú tututututu lójoojúmọ́ ó bẹ́ẹ̀ lọ ó bẹ́ẹ̀ lọ. táàbà àpọ̀kọ̀ yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ṣe bá ṣe máa ní wọ́n ṣe máa ṣe ọ̀fẹ́ ládùúgbò gómìnà ló wá bẹ́ẹ̀ fàwẹ̀ tẹ́lẹ̀ náà. ẹ ṣàlàyé. ní oṣù tó ń sìn ìṣẹ̀lẹ̀ ló gbé ẹ ti rí. nǹkan tó bá yẹ kẹ́ sọ lẹ máa ma sọ. tí mo wọnú yàrá lórí. Ah, ah, ah, ẹ máa ma fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. ẹ nílé ẹ ẹ ẹ nílé jẹ olóṣù méjì tẹ ẹ bá rí tí mo rí. tí bá jẹ kó jẹ pé ẹ̀jẹ̀ tó dára pọ̀ Ọlọ́run máa lé ẹkú ònú lé ìgbẹ̀yìn. máa lé ẹkú ni yín ẹ̀gbọ́n eh, mi. Ọlọ́run Ọlọ́run àgbàyà ọ̀bùn ẹ̀yin gángan lọ̀bùn. ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn tó ń jẹ ìmọ́tótó ara àti tìlú àti torí títì ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. ẹ fẹ́ ké ó dùn ẹ̀ ó jọ ọ̀rọ̀ náà dùn fẹ́ ké. ọ̀rọ̀ yìí kà ok calm down. ó kà màá wà ní compound mi ẹ hàn pé ibi téèyàn gbé orí sí tó ń sùn sí kó gbúdọ̀ máa dọ̀tí. Oh. so tí bá kólẹ̀ kúrò ní kitchen tí mo lọ dà sínú compound bí pé mo ń lítà bí ẹ wo ó ṣe dàbí pa pé mo tún fìyà jẹra mi because mosquitoes and all ẹ mọ malaria lọ́tún malaria but tí n bá fẹ́ tọ̀ sí bóyá mo lọ títí mo rò pé okay èyí tí mo fi lọ deposit tọ̀ sínú flat àbí inú compound ẹ jẹ́ kí n sáré tọ̀ sí kọ̀rọ̀ yes níta yes ọlọ́run ọlọ́run wáyé tó jẹ́ kí àwọn ẹ̀fọn máa gbé hiv rìn wáì tó jẹ́ káwọn ẹ̀fọn máa gbé èètì rìn kọ́kọ́ bá nǹkan dojú kọ̀wẹ̀ nítorí pé tí ẹ̀fọn ká nípa àwọn yẹn ń gbèrin ni tó jẹ́ torí gbogbo àwọn nǹkan ìdọ̀tí tó ń ṣe yìí òun ló mú àwọn àìsàn kéékèèké kan wá ṣáájú ìjọ wa. èmi mo tú àìsàn ṣáájú gbò ẹ má jẹun gidi. nígbà tó o bá tọ tiẹ̀ tí ẹlòmíì náà tọ tiẹ̀. because olúwa ló nílẹ̀ olúwa ló nílẹ̀ àti ẹ̀kúnrẹ́ ayé àtàwọn nǹkan tó tẹ̀dó sínú rẹ̀ kí lè ṣe mí sí mi ò lè tọ̀sẹ́ níbi ẹ̀ kí ló ẹjọ́ ta ni bàbá ńlẹ̀ ẹni tó fẹ́ mú mi pé mo tọ̀sẹ́ express àbí mo tọ̀sí mo jókòó sẹ́ mo tọ̀sẹ́ gbẹ títì kí ló ṣẹlẹ̀ kí ló ṣe mí ẹ̀gbọ́n mi ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ra yín mo sọ fún yín o ẹ ṣọ́ra yín o. ọmọ in tó bá wù kó fún mi ṣe nulẹ̀ ọmọ máa ṣerú ẹ̀ ẹ mọ́mì ẹ tó lẹ́yìn ẹ tó yẹ pé obìnrin lọ ṣùà ọkùnrin lọ torí wọ́n jẹ́ pọ̀ wọ́n nìkan ló ń ṣe báyìí wọ́n ló ń ṣe báyìí ẹ̀tì ẹ̀dùnkọ́ àwọn èèyàn ń wá mi ọ̀pọ̀ ń wá mi wọ́n wá mi títí kọ́tẹ̀ adopt mi wọ́n rí mi ni mo ẹ tí wọn jàjàjà búrò yín ẹ pariwo lóòrùn àgbàyà ohun tó bá tọ́ ni kẹ́ ẹ mójútó. èmi ló fọwọ́ tì lẹ́nu èmi ló fọwọ́ tì lẹ́nu ọmọ àṣẹrú ẹ̀ fún ẹ o tún ọwọ́ tì mí lẹ́nu olóòrùn olóòrùn ọmọlábí òórùn ló jọjú tí mo ń kọ ẹ ní nǹkan tó dáa ìṣeré tó lè gbé ẹ déta bó ṣe dọ̀tí nu bẹ́ẹ̀ náà ni gbogbo kíchìn máa dọ̀tí ìyẹn náà ló tún gbé ẹ déta kó má ju ke sórí títì kó má ju line up pure water kó má ju line up biscuit sórí títì ló fọwọ́ tì bá ń dì pẹ̀lú ẹjọ́ kan bẹ́ẹ̀ ni mo sọ fún tó ló bàjẹ́ ni ó ń bàjẹ́ ọmọ ọjọ́ tí n bá tún dáná ó lẹ́bi. sọ̀rọ̀ ọjọ́ tí n bá tún dáná nínú ilé tí n bá ra ẹja tútù dé tí mo yọ fún àtẹ̀dọ̀ àtọ́rí ẹ̀ tí mo tú kalẹ̀ tí mo wá ṣe ìtẹ́ ẹ̀ka ṣe tí mo ní kí n bọ́ sí express ìtakí lọ da òórùn ẹja nù tẹ́ ẹ bá tún dá mi dúró àtàbàtúbú máa mẹ́sọ̀ pé mo fi omi ẹja yẹn mo fi wẹ̀yìn wọ́n máa ń mẹ́tọ̀ pé gbogbo aṣọ yín nínú wọ́n dọ̀bù mọ́ ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu tó dẹ̀ ń dùn ní gbòòrò ẹnu ẹ̀. ọ̀rọ̀ kan ìwọ náà gbọ́ nǹkan tó sọ nínú fúláàtì ẹ ó ṣe omi ẹja omi ẹja tútù so the next place láti da omi yẹn sí olórí títì. ṣé ẹ ó yẹ kí n dààmú ni ó yẹ kí n sókèwé ẹ ń ṣe nulẹ̀. sókèwé ìyẹn sókèwé ó yẹ kẹ́mi lọ máa ṣí sókèwé tí wọ́n ti Àtàbàtúbú Àtàbàtúbú Àtàbàtúbú Hmm, be very careful ẹ ṣọ́ ara yín ẹ kì í ṣe ẹ̀gbọ́n tó dáa ẹ ń ṣe tọ́wọ́ yẹn bá kàn mí màá bó yín bí ìgbà tẹ́lẹ̀ bá bo ṣúgà ẹ ní ṣerú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ mo sọ fún yín bẹ́ẹ̀ rànjú mi ò ní na obìnrin ẹ nà mí ẹ nà mí ṣùgbọ́n àwọn ìtaná máa ti bá ń kọ́ ẹ wálé ìtaná máa ti kọ́ yín ìtaná máa ti kọ́ ẹ wálé gbogbo yín ló fẹ́ tó gbogbo yín mo kí o bọ́ọ̀lù ọ̀dẹ yìí ọ̀bùn àgbàyà ẹ jọ ṣé ṣé mo lérò pé kì í ṣe irú ariwo báyìí lẹ́yìn jí sí láàárọ̀ òru ńlẹ̀ tiyín àwọn náà ní fún inú ọmọ bíi kẹ́mi o ọlọ́run ní fún inú ọmọ bíi tọmọ èèyàn dáyé o tí a bá ti ń béèrè lọ́wọ́ ọlọ́run ọmọ ẹ béèrè lọ́wọ́ ọmọ ọláyínká bàtàbàtú irú mi kẹ́ máa béèrè lọ́wọ́ ọlọ́run kì í sọ ọmọ eléyìí eléyìí kò sọmọ kankan lára ẹ̀ kí ló wà nù ẹ̀ kéèyàn kọmọ èèyàn wípé báyìí la ṣe ń ṣe ilé ayé tí nǹkan dáa ó ṣe máa jẹ nǹkan nu mọ́tò tó máa jù sórí títì torí ọlọ́run torí pé gọ́ọ̀mẹ̀ntì ló máa bẹ́ẹ̀ ṣe yẹn ṣé gbogbo ẹ̀ náà níjọba ni ṣé gbogbo ẹ̀ níjọba ni eléyìí táwa fúnra wọn ń dá òun ló pọ̀ jù ìmọ́tótó ni tá à ń gbéyàwó lórí ètò tòní ṣàgbọ́n ẹmọ yìí bí ó lóun ò ní gbà ìbí gan ò ní gbà fún un ọláyínká bàbá mi jẹ́ àtàbàtúbú abẹ́rẹ́ orin ọmọ yóò ní pa mí àtàbàtúbú rẹ̀ kò ní pa mí tí ó wà ń bẹ́ àbí kí ni. bó tó tó tó bá bọ̀ mí lójú máa. wo tí ọwọ́ ẹ bá láǹdì sí mi ní ara àtàbàtúbú tí ọwọ́ ẹ bá láǹdì sí mi lára gbogbo orúkọ yín tẹ máa ń sẹ̀lì ó máa túká ni ẹ̀ ní ṣerú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ mo sọ fún yín mo ti ẹ ti ní mi náà kọ̀dẹ̀ síbi tá a máa jù mí sí ẹ sún jàre kẹjẹ kí n bá àwọn èèyàn gidi sọ̀rọ̀ ẹ jọ jàre gbogbo ẹ̀yin tèmi pẹ́rọ́tà ṣàlàáfíà lẹ wà ṣé dáadáa ni mo bá yín ẹ ṣáà pé ibi tẹ bá bomi sí lẹ́nu mi lẹ ti máa bá yín àwọn pé mi ò lè sọ̀rọ̀ jù <laughs> ọ̀rọ̀ mọ́ ẹ kéèyàn onírú ẹ̀gbọ́n bá ẹlẹ́gbọ́n ẹ̀ẹ́dẹ́jọ́ ẹ adopt mi ẹ ti mọ̀ mí fẹ́yìn tẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ nígbà àkọ́kọ́ ìmọ́tótó ló ṣe kókó gbogbo nǹkan tẹ bá ń jẹ nínú ilé yín ẹ máa dà sí títì ẹ kágbára máa gbé ẹ máa dànù tẹ bá jẹ nínú mọ́tò ẹ má tẹ̀tí jẹun sọ̀rọ̀ olórí Olúwakẹ́mi Ìyàndá lórúkọ tèmi ẹ̀jọ́ nítorí ọlọ́run ẹ bá mi wá nǹkan fìdílé nítorí pé ètò tọ̀sẹ̀ yìí ètò ẹ̀ní tí Àtàbàtúbù wà wà kí ẹ fún ẹ bá wọn káàánú ẹ kà lọ sókè lọ́nà tá a bá padà dé máa fojú yín máa fi mú yín fọ́ fèrè máa fi mú yín fọ́ fèrè. máa lọ gbé wá gbé wá. àgbàyà olóòrùn bóyá lọ fọnu ṣíò.